Let me welcome you to our company. Adora must stay. likes no one has ever seen or heard before. Cyber? Ah! Ọlọ́run pèsè owó fún mi láàárọ̀ kò gbà lálẹ́ kí lè rí tọ́jú ìyá yìí. Lọ́pẹ́ mi ò gbà fowó kan pọ́nlẹ̀. Sọ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀. Too many Look at your boy. Bàbá owó máa ń pààyàn. why you pass out? I'm not doing this for the Department of Cybercrime and Duty Commission. Can you press the one in that? Where is your one penny? shall not die, but you will never get well. Arm yourself! Defend your bed! wọ́n ní ọkọ mi pé ó ṣaláìsí. Jésù. rodò ẹjọ́ ẹ̀ á kì í fáwọ́ ẹja ṣe. yé yé àṣẹ. ẹ̀yin lè fi yà jẹ ẹ fi ọmọ tó dàkúdà jẹ mi dàbí lọ́rọ̀ ẹ tún sọ mí di òkú ọ̀gọ̀gọ̀gọ̀. mẹ́tísìn gọ̀gọ̀ ni mo rí ìdí ní skul kí n tó bára mi ní ìṣiṣẹ́ ìdọ̀tí. ẹ má pe iṣẹ́ ìníṣẹ́ ìdọ̀tí ó ní bá bá ṣe pé bẹ́ẹ̀ náà ṣe máa bá gbé. nǹkan tí mi ò ní lè gbà tí mo bá máa rí kí n tètè kọ́ nígbà tí àìtí màá. ìwà ní ṣàtọkùn lóde ìfẹ́ tọmọ ẹni bá dára tí kò ní wà asán ni o. ẹ wo nǹkan tí mo fẹ́ ni wípé mo fẹ́ kẹ́kọ̀ọ́ mi mọ̀ wípé ayé pín sí gba. kò fi ọkọ mi lọ́rùn sílẹ̀. èwe àtẹ̀tẹ̀ ló fi máa ṣe ọmọ aráyé lóore. ohun tí ìṣẹ̀dá mi yàn òun ni màá ṣe. a kì í ṣáájú lọ́gbẹ́. a kì í tóògùn ọlọ́fà. a ti tóògùn ọlọ́fà o. ṣé wo mọ̀ pé tí fìlà bá ti ń kọjá ìpéǹpé ojú onítọ̀hún ti ń di eégún bọ̀ nìyẹn. orí burúkú àti ọkọ burúkú ọjọ́ rẹ̀ máa pọ̀ ẹni tí wọ́n wá fẹ́ sórí burúkú ọgbọ́n burúkú máa fi ṣẹ́gun orí burúkú. ọjọ́ tí a bá ti pàdé olólùfẹ́ ẹni báyìí ọjọ́ náà ni ó wọ ọkàn ẹni tù. ó ṣe sùkàlẹ̀ jẹ́. àrùn ìfàpá tó ń ṣe ìṣẹ̀lẹ̀ tó bá fẹ́ ní báyìí láwùjọ kò ń dìtẹ̀ mọ́ owó ẹyọ. Yorùbá yé ń ṣe ẹ àìní alágbo lórúkọ tèmi o.

lágbára ọlọ́run ọkọ̀ alálùbáríkà òun ló máa tẹ̀ yín lọ́wọ́ lágbára ọlọ́run àti àwọn ọmọ rere àwọn ọmọ tó jọjú àwọn ọmọ tó ṣe fi yọ̀gọ́ náà bá mi pèsè ẹ̀ fún yín ẹ ṣé ẹ kú gbogbo ìgbà. olóore àwa ní í ṣe. olóore àwa ní í ṣe. olóore àwa ní í ṣe. olóore àwa ní í ṣe. olóore àwa ní í ṣe àìsàn ọ̀rọ̀ máa ní sẹ́rí olóore àwa ní ṣe ẹ̀ṣẹ̀ máa ní gbà yí o olóore àwa ní ṣe àìsàn máa ní sẹ́rí o olóore àwa ní ṣe náà ní tán lọ́wọ́ yín o olóore àwa ní ṣe olóore àwa ní o olóore àwa ní ṣe kò mọ̀ ní bàjẹ́ fún yín o ẹ̀ wá wọ́n mi olóore àwa ni o olóore àwa ni olóore àwa ni o ọmọ gba kíní kókó lọ́jọ́ náà olóore àwa ni o. àǹtí kò ní bàjẹ́ fún yín láyé ẹ wò ń fẹ́ lọ ra epo ni o mo kàn ní pé wọ́n tò mo ní eléyìí máa lá ń bẹ̀ <laughs> ah, ẹ fẹ́ mi sẹ́n <laughs> ẹ ṣe ah, àyìnyá dáa. <laughs> Ah, mi mọ̀ bóyá nǹkan tí mò ń ṣàkíyèsí bóyá yìí náà lákíyèsí ẹ̀ o. Hmm, ọ̀rọ̀ wo nìyẹn o. ọ̀rọ̀ ọmọbìnrin tó ń ṣe wá láàánú yìí ni o. Hmm, ok àǹtí Stella. bẹ́ẹ̀ni hmm. ẹ̀yin ò rí wípé òun nìkan ló ń dágbénú ilé bí léyìn ṣe tóbi tó kò ní gateman kò lọ́mọ ọ̀dọ̀ kò lẹ́bí kò lára ẹnìkan kò bá gbénú ilé òun nìkan ló ń ṣe ródóródó nù ilé ṣẹ́ṣà kéèsì bẹ́ẹ̀ èmi náà rò bẹ́ẹ̀ o kó má tiẹ̀ jẹ́ pé àkúdàáyà ànàmọ́ náà. àà ṣé àkúdàáyà ṣì wà láyé tá a wà yìí ni. ẹ máa gbọ́ bí ìyá kàmọ́rù ṣe ń sọ̀rọ̀ bí ọmọdé ṣé ẹ̀yin ò mọ̀ wípé abara méjì ló pọ̀ àwọn ẹ̀dá tá wà nínú ayé yìí ni. Hmm, tọrọ lè máa sọ o ṣùgbọ́n tó bá wá jẹ́ pé ni ṣé ó yẹ kó máa wá ṣe wá lóore ni. bóyá òun ló fi rojú rí ọlọ́run. Hmm, ó tó lẹ sọ o àmọ́ o ní tèmi o ẹ má jẹ́ ká lọ sílé ẹ̀ mọ́ o kó má bàa ṣe wá ní sùtá. kò sí tó fẹ́ fi wá ṣe torí àjẹgbé òun ni gún jẹbọ. màmá làjà ẹ máa ń pọ̀fọ̀ nìyẹn. èmi ò máa pọ̀fọ̀ o yorùbá ni mò ń lò fún yín ìfẹ́ ìbámu. wo lẹ́nìí eégún tó wà lábẹ́kú eh. èdè ńlá rojú ẹ̀. gòkè. nígbà tí èsè ìgbàlẹ̀ là ń lọ wá farabalẹ̀ o má kò bẹ́ẹ̀ mi bí o ah, ah, ẹrú ló ń bẹ̀ mí. Eh, eh? wo dánwò ló ń bí iye ọkẹ rẹ ibi tó bá le là ń bọ́ ọmọkùnrin. gòkè gòkè gòkè. sábà bá fọwọ́ mú mo ti dìmú mo ti dìmú mo ti dìmú mo ti dìmú. bá ń fọwọ́ mú o. ibi báyìí kò gbélé o. o sífà wà ń lé o. ìfẹ́gun ní bàbá sálẹ̀ o. bá ń fọwọ́ mú o bá ń fọwọ́ mú o. ṣó ti wo sórí lẹ́ni èyí la máa túnṣe désàlẹ̀ kòkò. kí ló ń sọ lẹ́nu báyìí tí gbogbo oṣù lọ́rọ̀ bá máa ń tún désàlẹ̀ kòkò ni àwọn oṣù kan wà tó bá ilé tú báyìí ó ń ya wèrè straight inú. èmi ò bá túnṣu kankan o. eléyìí lè yà wọn ní wèrè. jẹ́ ká bẹ́. ẹ ká ṣe kí ni. jábẹ́. ká bẹ́ bo ká bẹ́ ibi táwọn tá a bá bẹ́ sí ta fẹ́ bẹ́ sí ọmọ bóyá sọ́kà ni dìé ń di irọ́ kò sí sọ́kà ń bí o. bóò wọ́n ṣe mọ̀ ṣé wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ìbàdàn ni sọ́kà wa Èkó la wa. wa èmi ò mo tẹ̀lé kìnní kìnní. kí lórí má jẹ. bí eku bí eku bí kìnní. ẹ mo rí. má da ajá mi jàre. Ah, kì í ṣe kìnní igi igi mo rí igi o. ṣe o mọ̀ kó tó tó ìwọ bẹ́ẹ̀ sọ sì ṣe bọ́kùnrin ni ọ sọmọ wáìnì mi ni tó bá ti lọ ń tẹ̀lé ọ lẹ́yìn. ta ló kọ́ ah. gòkè sẹ́nu inú túmọ̀ ní pé kò bá tẹ̀lé ọjọ́ ìtẹ̀lé ọbọ̀ ni wọ́ jẹ́ ìtẹ̀lé wàhálà ìtì máa pọ̀ wá gbà wá gbà wá gbà Jésù sáyé rẹ o àti lóṣòrè wá gbà wá gbà wá gbà Jésù ah jẹ́jẹ́ ayé ò gba girigiri jẹ́jẹ́ ni. ọmọ ọba á fàdà. ẹ mú wa ókè òtítọ́ lójú ah. òtítọ́ lójú má sàmì jù. ló wá fún bàbá. inú mi ò dùn bí ṣe wà yìí. àlá. Ah, kí ló dé wọṣọ kérúbù ń ṣe àlá kí ló ṣe jọra wọn. ọ̀dà máa gbé mi débẹ̀ kí ló ń da ayé láàmú gangan tó jẹ́ kókó ẹ̀kọ́. wo bí mo ṣe wà yìí ìfẹ́ ń da ayé mi láàmú ìfẹ́ ń gbá mi ní blow bíi Mayweather ah. mi ò gbádùn ara mi mọ́. Hmm kò lè máa wo ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o obi yóò wá fún ẹ ní fọsẹsọ tó tó máa da láìfẹ rú. Ah, sórí ibi tí wàhálà wà gangan nìyẹn obìnrin tó ń da láìfẹ tèmi rú lọ́wọ́lọ́wọ́ tí mò ń yóò fẹ́ kò mọ̀ pé mo nífẹ̀ẹ́ o èmi nìkan nìfẹ́ ń gbá lẹ́sẹ̀ bí Anthony Joshua. aláyé bọ ọkùnrin ní ẹ̀nà kó ṣe kó gbà kó lè lu ẹ̀ ṣó ń dọ̀ ni. ò ṣe ṣùgbọ́n ibi tí gbogbo wàhálà wa ti fọ́jú pọ̀ tán yányán ni wípé jọ ọkùnrin tí kò lówó lọ́wọ́ wo bí trenchie tí mo wà yìí báwo ló ṣe dẹnu ìfẹ́ kọ́ obìnrin tó ní burújí tí ajé ń gbélé ẹ̀ tó ń bọ́ gbogbo àdúgbò. aláà ìyẹn máa lè díẹ̀ bọ́dà kó sì rẹ pé kò sí kọ́tọ́ lọ́rùn lè ṣe o má gan o. kò sí kọ́tọ́ lọ́rùn lè ṣe. kọ́tọ́ lọ́rùn a ṣóńgọ́ ni òótọ́ ni ṣé ọlọ́run ni ṣóńgọ́ ni. ṣé o lè wọ ọlọ́run báyìí bí mi tiẹ̀ ṣe ní kankan ìkíkọ̀ lọ balẹ̀ lamẹ́ríkà láì ní físà ò mọ̀ pé mo ti di wòlíì ni. wòlíì. ó dà mo ti ń jíṣẹ́ fáwọn èèyàn tí fi jẹun nìyẹn. ìwọ ń jíṣẹ́. àlá. ó yá jíṣẹ́ fún mi kí lè mọ̀ pé ó wà ó wà lọ́n point. kí ló ṣe. jíṣẹ́ fún mi. máa wọ̀ bọ́yì. hello. bàbá wo dáadáa mo ń tẹ̀lé ẹnu ayé. o jẹ́ anything lánàá. mi ò jẹ́ anything lánàá. complete. <laughs> mi ìjẹun mi ìjẹun báwo tí mo wà lé e balẹ̀ ní Bàṣírù mo fẹ́nu yí nǹkan. irọ́ pa. a ní mo fẹ́nu yí nǹkan ah, ah. olórí fún mi díẹ̀ bíi tiẹ̀ jẹ́ yó ṣé o ti ń wòrà wọ ni. kí o ṣe ti fi jẹun sí ni ẹ. ó yá. àwọn lọ́ba lọ́ba ọ̀rọ̀ ìlú yìí ẹgbẹ́ rẹ wọlé ní pátì kọ̀ọ̀kan tó bẹ́ ṣẹlẹ̀ sọ tó bá ti rí kò ní wọlé o ẹ̀lò ẹ̀lò ẹ̀lò ẹ̀lò òtítọ́ lójú mo ń tẹ̀lé ẹ lórí mo ń tẹ̀lé ẹ. àlàyé o kí anybody tún àdánù jọ. ṣé láàárọ̀ àbálẹ̀. bọ́bọ́ yìí ta ló fi ẹ́ ṣe wòlíì àṣírí ẹ ò bò rárá o rí kankan yẹn jẹ. jẹjẹ báyìí báyìí àtẹrù yìí sí iṣẹ́ ìránṣẹ́ gan pàápàá. báyìí jẹjẹ báyìí sẹ́. àmọ́ oríṣiríṣi àtẹkù àtẹran gbogbo wọn ti gba iṣẹ́ ìránṣẹ́ wọ́n á máa ṣe lé tó wọn káàkiri ó gbé fìlà yorùbá wùdù ó gbé sórí aṣọ àdúrà. ẹ̀bùn ẹ̀dùn náà òótọ́ sọ yìí o ó ní kò sí kọ́tọ́ lọ́rùn ò lè ṣe ó yá mo gbàgbọ́ mo gbàgbọ́ bó ṣe wà á gan mo lè fẹ́ alákìjà. kò máa sápọ́nlé tí wey person no go fit multiply the. lebelebe hmm. èwo la fi sí nọ́mbà yìí ló tún ṣẹlẹ̀. Ah, sísá mi. Hmm. ọ̀rọ̀ lórí àwọn obìnrin tó máa ń fi àwọn ọkùnrin ṣakọ ni. má má dá oníranù wọn lóhùn tó má ti fi ọkùnrin ṣakọ tán wọ́n máa padà ní ilẹ̀ ní àdéhùn fìdí. àdìrí wáò tọ́ba ti wá lé tán wọ́n á máa kọrin bá mi pé. carry me dey go. Bobo, carry me, dey go, my husband, sir. Bíbélébí ẹ̀ ọ̀rẹ́ bá pa mí lẹ́yìn ọ̀rẹ́ ọ̀rẹ́ ó máa pa mí lẹ́. Ẹ jọ, tẹ bá sọ̀rọ̀ nípa àwọn obìnrin tó bọ ọkùnrin ṣakọ. Kí ni ká wá sọ nípa àwọn tí ò ṣẹ̀wá lórí ọkọ rárá? Ṣé kí wọ́n òun sí ẹ̀rí ọkùnrin báyìí pè wọ́n láàárọ̀ ọjọ́ kan? Ah, are you kidding me? So obìnrin tí wà láyè tí wọ́n lórí ọkọ. <laughs> Ah, sorry, sorry, sorry ma, do you care for water? Sean, eh, ó wà dáadáa, ó pọ̀, in fact, wọ́n beautiful wọ́n sexy àpọ́nbẹ́pọ̀rẹ́ ló ń pè wọ́n she carry front she carry back ó tún lówó pẹ̀lú pẹ̀lú bó ṣe lówó tó tó beautiful tó madam kò sí ọkùnrin kankan báyìí tó wo ojú ọkọ wọ pé hello are you there. rí ni ah mo fọ́ mo fọ́ tó fọ́ parí ẹsẹ̀ mi ah, what's your problem o kàn rojọ́ òṣì bó ṣe ń mu ló ṣà bó ṣe ń ló ṣà kí ló dé ẹ ní manners bíbá ẹni customer service zero manners zero ethics zero kí ló ṣẹlẹ̀ ní ẹ̀kan pariwo ẹ̀kan pariwo èsì ni òtútù yẹn kí ló ṣẹlẹ̀ gangan náà má fi ṣe òtì mi lẹ́sẹ̀ mú o ah, easy on it ah. please. ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé ilẹ̀ obìnrin ò kì pẹ́ ṣu ṣe rí ọ̀rọ̀ yẹn mo di mú gan o ó sọ̀rọ̀ gidi lọ́rọ̀ yẹn ṣe rí obìnrin tí ò bá ti tètè márì náà lé twenty ṣe rí obìnrin yẹn ilé dáàdì ẹ̀ ló máa padà sùn kó lè rí ọkùnrin mọ́. káfí káfí káyì káyì má má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ ah, àtàrà ò ti múlẹ̀ ó ahọ́n ó ahọ́n ah, ah, ìwo ló tún sọ yìí má má múlẹ̀ mọ́ ṣebí last week mbẹ́ yẹn mo rí àtìkọ́ tó ṣe wedding wọ́n lè ní marry at the age of thirty five mm. ẹ̀ náà Dada. mo ṣe ní interest nínú nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ rẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ó láìkì pé pé married man tó máa lọ fẹ́. ẹ wo ẹ ti tẹsán ọ̀rọ̀ jàre ah. ọ̀rọ̀ lẹ́yẹ sọ yìí. ee lọ́balọ́ba àbí kí ló ń porúkọ ẹ̀. ebelebe ni wa. ee má fi kó sí mi lára can you please get it somewhere jẹ́ kí n nu ẹsẹ̀ mi I need to get out of this freaking annoying place. Ìtì ọ̀tí kan tó ti gbogbo ẹsẹ̀ mi ni ìtọ́ ọlọ́kùnrin bọ́ọ̀ nǹkan ṣọ́ mi ni ó ṣẹlẹ̀ náà. Ìké ìké kí ló ṣẹlẹ̀ nípa. Èwo ló ṣì gan? Èwo ló ṣì gan? Ẹ̀ ń ṣe solo, ẹ̀ ń ṣọ̀tẹ̀, kí ló ṣẹlẹ̀ ṣe fífà làpò ìbí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ fèsì ṣe ẹ̀yìn ẹ ah, bọ̀ the past one hour láti wà bíbá àárín nǹkan tẹ́ ń ṣe náà. ẹ fi ṣiṣẹ́ yín náà. ọkọ tẹ ń ṣiṣẹ́ ọkọ ah. máa ń ṣe bí ẹlẹ́dìgéṣà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Ah, ẹlẹ́dìgéṣà. kéèsì bàbá tí wọ́n ní kó wá ṣe èsì yẹn mm. ṣé òpin mọ́ ni àbọ̀ òkú ló wà ní. wọ́n ní káàbì lọ́gbọ́n látẹ̀yìn àti. èmi ó dàbí pé wọ́n ayé ń ṣe àwọn tó ń ṣe ìyá Kò máa sápọ̀lẹ́ o, máa yé ṣé kò sí wọn nù lé ní báyìí torí ọlọ́run ṣé kò sí wọn nù lé ní. èmi ni o àti Stella ẹ ra ma. àti ah, Stella ọ̀rọ̀ ìtọrẹ àánú kọ́ ni mo bá wà ohun tí mo bá wà ó ju ìtọrẹ àánú lọ. ok mo ń gbọ́ bóyá ká wọlé ká lọ sọ̀rọ̀ nílé torí àwọn ọ̀rọ̀ kan wà téèyàn gbọ́dọ̀ máa sọ ní ẹsẹ̀ gbóǹbì báyìí kí nígbà tí wọlé. Um, mi ò kí ń gbàlejò lẹ́nu you can say whatever you have to say here. ẹ ah, àǹtí eh, Stella ṣé ẹ ṣáà ní bínú fọ́rọ̀ tí mo bá wa torí ọ̀rọ̀ yìí lágbára púpọ̀. there is what we call freedom of speech right. Eh, bẹ́ẹ̀ ni sọ nǹkan bẹ́ẹ̀ tiẹ̀ o tọ́ tiẹ̀ nítorí ẹ̀ là lọ̀rọ̀ àwọn àgbàlagbà náà sọ pé ọ̀rọ̀ kì í tóbi ká fi ọ̀bẹ bù ú a máa mú un lẹ́wẹ̀wá náà ni àǹtí Stella ṣẹ́rí tí mo bá wà yìí gbogbo ìgbà tí gbogbo wa gbogbo àwọn ará àdúgbò tá a máa ń wá bíbà fún àánú tẹ máa ń gbóúnjẹ fún wa fún wa lẹ́ńfẹ́lòpù fún wa ní gbogbo ẹ̀wọ̀n yìí ẹ ṣẹ́rí gbogbo yẹn kọ́ lèmi tiẹ̀ bá wà tẹ bá ti ń fún wa láwọn ìrọ̀wùlọ ìrànlọ́wọ́ wọn yìí tẹ bá kọ́ ẹ̀yìn sí mi ó máa ń ṣe mí bíi pé kí n gbá nǹkan mi mú ni bọ̀bọ̀ máa ń mú mọ́ra iwájú kan máa ń ṣe mí pé kí n fẹnu sọ́wì àmọ́ ìyìn tó bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ mú mọ́ra kí n máa mú gbogbo àṣàwí ọ̀rọ̀ mu wọ̀nyí ó ní wípé ẹ ìgbà tí mo bá jókòó ìròyìn ló ń gbọ́kàn mi tí mo bá rìn lọ sọ à ìròyìn ló ń gbọkàn mi ṣẹ́rí èyí tó wá burú jù nú ọ̀rọ̀ tí mo bá ń sùn báyìí ìròyìn náà ló ń gbọkàn mi ẹ̀yin mò ń rí lójú oorun mo ní kí wọ́n kí wọ́n ṣojú abẹ́ǹkù. jọ̀wọ́ gbọ́ ẹjọ́ tó rò yìí sílẹ̀ in essence in summary kí ló ń try láti sọ. I I wan tell you say I love you. èmi. bẹ́ẹ̀ ni. èmi no Stella ló ń bá sọ̀rọ̀. ẹyin àti Stella àwọn àgbàlagbà àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ti parí ọ̀rọ̀ wọn náà parò gan kò ga jù kan láàfẹ́ tó bá gun ẹ̀ ìgbọ́n nǹkan náà gbogbo wa tẹ́yìn bá dúdú tẹ́yìn bá tẹ́yìn bá pupa tẹ́yìn bá dúdú ara ẹ̀ náà lára ẹ̀. mo like courage ẹ̀ gan máa ń like ọkùnrin wa kó nígboyà bó bá ṣe lè rò kó kéré tó torí wọ́n sọ pé láti ń bọ́ ọmọkùnrin. Eh, bẹ́ẹ̀ ni ara kan gbọ́dọ̀ ọkùnrin ogun. ó kọ̀ jẹ́ pé tiẹ̀ yìí ó ní bó ṣe jẹ́. Ah, ah, díẹ̀ má jẹ́ ká ṣe báyìí díẹ̀. did you just oh, oh. call me dear? Ah, sweetie honey sugar pie. all right um, i'm sorry to tell you that torí ìtàn tó bá wà kò láyé. àti Stella má sọ̀rọ̀ báyìí ẹ má jẹ́ àṣe báyìí mo lè torí ẹ wẹ lóòkun o Stella wẹ lóòkun yé mo lè torí ẹ wẹ lọ́sà o lọ́sà bọ́mọ̀ráyé bú mi wẹ́ dọ̀nsà lọ́sà pọ́n mi lé pọ́n mi lé bèbí pọ́n mi lé màá lọ méjì torí ó fẹ́ jẹ́ you are the treasure that I seek. Oh. You are close to me, but I do not know. No, no, no, no, no, no, no. kò bá kò. Ẹyin mo kórè wá wafu. I just tell her, ẹ wò mí ṣe, baby, we can do this together. Just let's, we can go. Are you yeah! Yeah! Are yeah! Ìkọ́ He bọ́ the lára mi. Stella kí ló ń gbé tó ń gbin gan? Stella oh my jọra I love you. Oh, my jọra I love you àríkọ́ ọ̀làjú orí wọn nìkan gbádùn lẹ́tọ́ tó báyìí àní màá ẹ bàrà sí ẹ torítorí ẹ bá pẹ́ ní ọ̀ní gbá mi létí ẹ̀yà náà dùgbà bẹ́ẹ̀ ní nǹkan báyìí sẹ́là gba etí mi kí ló ń gbé tó ń gbé gan-an àbọ̀ ọ̀rọ̀ mi ní ọ̀rí pàǹpà bí ṣe wàá mi gbà sọ fún dakrina rí torí pé mo fẹ́ wá bọ̀ lónìí mo lọ gbà sọ fún dakrina pẹ̀lú owó iyebíye ọmọ àfàbùkù kan mi ò stella. èmi èwu ọgọ́dì jáde torí tẹ́ mo fi wọ góòdì lónìí mi gbà sọ fún dakrina gẹ stella torí tẹ́ mo fi gbà sọ fún dakrina gbogbo tí mo wá wà mo wọ pọ́pù pọ́pù ó wà fún gbẹ ó máa fẹ́ gbin rẹ́ mi ò Stella Stella ò máa jọ rẹ lójú o. wo sọ wá fẹ́ pé ìwà ni kò ń bí gbogbo ẹ̀rọ àdúgbò wa wo Stella tí ò ládé orí Stella ò ládé orí o kò ládé orí o a ní ká sọkọ fún Stella Stella ò fẹ́ já sọkọ o mi ò ní lọ. wàá máa gbọ́ a ti tòjé bolo sàlọ́wọ́ ó kú bàbá ẹni tó gbọ́ tí n bá fi ọ̀làdùn mo pààyàn ní Stella ẹ̀yà àdúgbò mo pààyàn ní Stella àná mo ti pàdé bí ọ tẹ́lẹ̀ ọ tó bẹ̀ ká gbogbo tí a máa ń ṣe kí lóbi tó ká máa pariwo báyìí ìfẹ́ ọ̀sẹ̀ sí ládùúgbò ìṣẹ́là ẹ wo ẹ̀yà ládùúgbò jẹ́jẹ́ ọkọ̀ Stella òré o ẹ wo ọ̀sẹ̀ tí wàá mọ̀ kankan ìgbéraga Stella ẹ̀yà ládùúgbò jẹ́jẹ́ ọkọ̀ Stella òré o òré o tẹ́ ẹ bá rí mi ẹ kì mí mẹ́sàn-án ẹ kì mí mẹ́wàá ipò ọkọ̀ Stella mo palẹ̀ lé ọ àlùbáríkọ̀ ọ̀la nàbì ọ̀la àjẹkọ̀ ọlọ́run èmi nífẹ̀ẹ́ ọ ah, ẹ wo ìgbà tí wọra o ìgbà tí mo bọ́ra èmi gan gbìyànjú àbẹ̀gbọ́ ó dà pé kí mo ló wá lè sọ̀rọ̀ yìí báyìí ikú mo lẹ́jẹ̀ ń padà sí lẹ́bù èmi náà kọjá yẹ̀mí ṣùgbọ́n ó dà kéèyàn máa ṣẹ̀wèrè fáwọn olówó ilẹ̀ kọ̀ọ̀kan kò máa sápọ̀nlé kó bá ti kò lólórí kò máa sápọ̀nlé o. Yes, I'm on uh, Magodo Road.

Yeah. I was led by the Spirit of God to speak with you. Do you have a minute? Okay, it's fine. If I may ask, where you heading to? I just want to give you a ride. Thank you. But I've already ordered a cab and you'll be here in the Nípa ìfẹ́ olùgbàlà kí ó you are safe with me, sister. Take this ride. You're safe. I'm harmless. I, I meant no harm. It's just to help. Huh? Come on, please take it. Come on. ṣe ń rìn lọ tí mo rí yín òun ń ṣàn lára yín ni òun ń ṣàn gidi gan ah, mo ní and again also ah, mo rí pé nọ́mbà yín nọ́mbà six ni ó wà láì pẹ̀lú glory yeah nọ́mbà six ni ọ̀nà star Wow. mo kọ́ tó fọ́ ni ṣé mo pé nǹkan tẹ́ àwọn parents mi máa ń sọ fún mi láti kékeré pé my lucky number wow. is number 6 Wow. Ah, ṣé tí wàá rí báyìí sí pé ìparọ́ i'm so happy that uh, ọ̀rọ̀ tí mo sọ fún yín wá confirmation nígbà our parents yìí sọ. yeah glory be to God sister Stella ṣé the wàá rí báyìí sí màá contact you. o kí lè máa ẹ mọ̀ kí máa kí àní bọ́dà yìí náà láti máa pè yín náà ní. ẹ̀yin ọkùnrin dé o ok pásítọ̀ dé o ṣé kò ṣe pé ẹ máa máa fi uh, prayer point and uh, all that fi disturb. Uh, ó lè wà lára ìdí ẹ̀ náà ṣe mọ̀ kì í ṣe ọkùnrin ọ̀rọ̀ ọkùnrin kọ́ lè lè àti àlè ẹ̀mí mímọ́ ló darí ti ní sọ fún mi mi lè ní tàpá sọ̀rọ̀ ẹ̀mí mímọ́. orí mi jà wá o mo bẹ̀bẹ̀ orí adé. dákun ṣàánú yóò àyè ìyá ń dágbé ti sú mi ìyá ń dágbé ti sú mi kí là ń fa ní owó adé sórí adé àyè ó sú mi lọ́wọ́. àwọn gbé kọ́ ìṣá. yep. ìlú fa ní dúkìá òkè sórí adé. Hello, Sister Stella. Good evening. Hello, Pastor Yinka. Good evening. Thanks for the other time. Jesus did it. Uh, thank you for picking my call. I've been wanting to call you for a minute now. Um, ẹ jọ̀ọ́ um, mo dẹ̀ like àti àti mọ̀ yín jù báyìí lọ mo ṣe lè rí yín. Hmm, ẹ̀yin ọkùnrin tún dé o. Oro ọkùnrin kan lélẹ̀ Eh? nǹkan tẹ́mi mọ́ ni kì í sọ fún yín òun ni mò ń sọ fún yín tẹ́mi mọ́ ni kì í ṣe ṣe mọ̀ ẹ̀ tó bá tàpá sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ báyìí sìn ìyá máa jẹ́ mi ìdẹ̀ fẹ́ jìyà ẹ̀mí mímọ́ mo ní kí kan máa pè yín náà ni kí n máa mínísítà sí yín. okay o um, I don't really like hanging out if you don't mind coming to my house then it's fine. your house? wow ilé ìtẹ́ni kí n pàdé yín nílé ṣé nílé yín wà ìsìn ṣé mo safe ṣá. maybe. ok <laughs> i mean tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ why not uh, ẹ jọ uh, ṣe lè bá mi send the address yín sìn. ok i will. yeah that is wonderful and also mo ní kí n sọ fún yín pé uh, kí ẹ má gbàgbé àti máa ka bíbélì yín lóòrèkóòrè ṣe gbọ́. Emeka, ah, máa kà kẹ fi olúwa ṣọ́ra yín ẹ ṣe nǹkan i'm really really grateful uh, thank you to Welcome to my humble abode. been a pleasure. <laughs> Thank you. It's a nice house. Thank you. Wow. So what do I offer you? It's okay. I'm okay for now. I, I'm okay for now. Mo ti jẹun. Mo ti uh-huh. I'm actually a little bit full so mi fẹ́ mi fẹ́ add sí. So eh, one ní jẹ nǹkan Okay, muti bokwe gbọ́ pé ẹ jẹun I'm okay for now. Next time, àyè máa máa jẹ́. Gbogbo ẹni máa jẹ tán ti máa next time pẹ̀lú personality yìí àti little pé wà very cozy By, I definitely will come back màá dẹ̀ make sure just my break àwẹ̀ ni màá wá so kí n lè jẹun dáadáa. all right no problems yeah. mm <laughs> -hmm. so you welcome once again. thank you I have a question Tell ẹ bá ní mò ń no. so bàtà àwọn olè ń sìn mò ń observe. okay. mo dẹ̀ rí pé security post yín kò sí gateman níbẹ̀ ṣe ẹ̀yin nìkan ni ń gbádùn ilé yìí. a pọ̀ tá à ń gbé ń bí báyìí. àwọn wo ni ẹ. èmi àti ọlọ́run. ẹrù òde báyìí. ẹni tó bá ná lọ́run kò ń bẹ̀rù anything. ok but bàbá ń kọ́ ìyá ń kọ́ àbúrò ẹ̀gbọ́n bó tẹ̀ sọ́mọ ọ̀dọ̀. they all live abroad. ok. Enjoy. Ah. and again I don't mean ṣá but ẹ máa dáríjì Okay. Oh, Mary, ò rí come kankan lára obìnrin. Um, I don't like taking pictures because tí bá ya picture I'm not a ah. social person and I don't see myself as I'm not that attractive to be Why? taking pictures. Why níbo níbo àwa ò gbúdọ̀ sọ̀rọ̀ jù nítorí iṣẹ́ tá à ń ṣe pásítọ̀ lẹ́yìn tẹ fáìn torí <laughs> ẹ ya fọ́tò díẹ̀ náà káwọn èèyàn appreciate yín kán lè gbèsè ọlọ́run ga lára yín ẹ mọ bọ́lọ̀ ń ṣiṣẹ́ sí pa ah, ẹ má jẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ pásítọ̀ ni mí olùwẹ̀ Yinka okay okay let me um, ask you mhm. something mm -hmm. is beauty one of the criterion um, to be on social media. Anyways, I get me, man. Not really. Ah. it is not. Mm-hmm. it is not. Uh, get eh, mm-hmm. eh, me. Every argument yẹn ló tẹ̀. Èmi kàn láì kí n máa rí fọ́tò yẹn bí kálọ́ ṣe wà ń báyìí sọ máa gbé kan dání àwọn ah, àwọn wò ní. Ah. Ẹ má bínú o, pásítọ̀ ni mí o. <laughs> Ẹ má wò, ẹ má bínú náà rèé, ẹ má bínú. Pásítọ̀ yìí kẹrin mm-hmm. maybe as time goes on, okay. maybe I will try, but me, ò kàn láì kí n máa ráwòrán ara mi, I'm not oh, that beautiful okay then okay then ah, mi ò mà ní máa pẹ́ máa lọ mo mọ̀ pé mo wá bí iná mo fẹ́ wá kí yín ẹ má bínú pé mo hurry àti lọ the last time káríra yẹn mo sọ pé mo on process àti get into church ọ̀rẹ́ dáàdì mi yeah you said so minister so wọ́n fún mi lápọ̀lọ́mẹ̀kì wọn lé mi so mi ní pẹ́ máa lọ ah. hmm. èmi ti mọ̀ pé ẹ̀ wá kí mi náà because tó bá ṣe pé ẹ̀ wá kí mi ni i mean ẹ máa ti rẹ́dì láti bá mi. mo wà ní wọ́n hijack plan mi ní schedule mi wọ́n ah. hijack ẹ wo ẹ má ẹ má bínú o ẹ má bínú o personality yìí pẹ̀lú smart mo ń wò yìí <laughs> àti bí lẹ́yìn ṣe wà kó sì hmm. mo yìí máa wá hmm. máa wá máa wá máa jẹun <laughs> máa mu gbogbo ọ̀gbẹ́ni bá ti gbélé ni máa jẹ mo serious omi ìṣeré o nípa jíjẹ yẹn mi ìṣeré máa jẹ okay màá jẹ dáadáa inú ẹ ká dùn. okay no problem ṣe jẹ́ ká agree pé hmm. èmi ìtẹ̀wá ẹ̀kọ́ ṣe pé wá kí mi because ẹ ti ẹ̀rìn fún láti mú mi gan ẹ kàn wá wò mí ni. ara kíkí ni náà sà n kò wá ṣe sampling kíkí ni náà oh. màá gbọ́ original kíkí wa gangan. all right no Ego, problems you're yeah, free. Oh, ẹ má bínú ẹ mm, ṣe sá thanks yeah. for ah! visiting. kí ọlọ́run israẹli wà pẹ̀lú yín. àmín. ojú òní tì yín. àmín jésù òkè lókè lókè lókè lọ́wọ́ yín ó máa lọ. àmì jésù. ah bàbá wabash kibash hmm. olúwa wà pẹ̀lú yín kólúwa ràgàbò yín kẹ́mi mọ́ ràgàbò yín lórúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. Thank you. Ẹ ṣeun. Thank you. Yeah, thank you so much. Yeah. And uh, kí tó lọ, ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà o ẹ kún fún àdúrà torí ọ̀tá yìí wá ẹ jọ psalm ninety one ẹ bá lè máa kà lára lẹ́kẹ̀ẹ́ tó sùn àti kẹ́ tó jáde ṣẹ gbọ́ mo mọ dáadáa mo mọ dáadáa ìdílé kò sí nìkan kan gbá òkú ní ìmàlẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba. I'm sorry. I'm, I'm very sorry. Okay. Okay. Nikki, sorry. you are just yọjú sí Ah, Sister Stella. Will you marry me? What? Yes. Are you kidding? Ah, no. Excuse me. Ah. Ah. Sister Stella! Sister Stella! Sister Stella! Sister Stella! I know you're richer than me and you have everything a man wishing a woman. But please, for the love of God, let the love of Christ reign between us. Am I saying now? Sister Stella? I love you, lele. Please, please, Sister Stella, let the love of Christ reign. Please, please, please. I promise to be loyal and I won't disappoint you. Please, please. I love you. Sister Stella. You are my ribs and you're my bone, you're my blood. I want you. I want you. Sister Stella, please. olúwa o ó ṣe olúwa jésù ò ṣe. obìnrin láyé ooo. sápọ́nlé bọ́ba tí kò lólórí kò máa sápọ́nlé o. ti sọ kọkùnrin máa ran obìnrin lọ́wọ́ bíi lọ́kọláya bí mo ṣe ń fẹ́ sí nìyẹn ṣó mọ̀ Thanks for loving me. And thank you for accepting me. Mm-hmm. Bí ẹ. Ọláyíká. Àwọn orí iṣẹ́ àwọn awo mi o. Máa tọ́jú ẹ̀ pa ni, ó máa yẹ ẹ́. <laughs> Má tọ́jú mi pa. Máa tọ́jú ẹ̀ pa. Má wọ̀ Má ṣe wàhálà jù okay so kí la máa jẹ láàárọ̀ yìí let me fix breakfast. ok mo ti wá fẹ́ ṣó ẹ̀ tán sùn hmm. ọrùn mi ló wà mi ló máa tẹ̀kẹ̀ ẹ̀ máa máa ṣe oúnjẹ fún ẹ mo ti fún ẹ máa wọrí mo lè ṣe yẹn náà <laughs> wọ́n kọ́ nílé ni let me throw down fún ẹ orí i'll throw down magic magic hands lélẹ́yìí magic hands then throw down fún ẹ má wọrí ṣáà lọ jókòó tiẹ̀. Huh. Oh. Okay. Mm-hmm. Okay. Okay, yeah. Yes, uh, Ah. Ah, babe. Hmm? Why are you drinking alcohol? Just to calm my nerves. Ah, rárá o. Ọtí ò dáa fọmọ náà. bíbélì sọ wípé ẹlẹ́yà lọ ti wáìnì aláriwo òun lọ ti líle ẹ̀ǹtà bá dẹ̀ fi tàn kò gbọ́n. Hmm. inú báíbù náà ni jésù ti sọ omi di ọtí wáìnì this same wine. kì í ṣe ọtí ológogoro bí àwọn ilé ìbáyìí hmm. wine lásán nìyẹn kò lákọ̀ọ́ kò lákọ̀ọ́ má jẹun tẹ̀ ẹ̀jẹ̀ kò lákọ̀ọ́ Did you taste it? ẹ ò taste ẹ ṣùgbọ́n a mọ̀ a mọ̀ kò ń jùyàn ń gbà yẹn tó bá jù wọ́n wá kọ sínú bíbélì táwa ń kà ẹ̀ wọn ò dẹ̀ kọ́ sẹ́ni wí ẹ̀ wọn ò kọ́ sẹ́ni wí ẹ̀ kó jù wọ́n. ok mo ti gbọ́. Huh. Give me the glass. ọmọ náà ni wá let's let's behave like it. bọ́dẹ̀ jẹ́ kí n mọ ilé ìtàn náà. orí ọ̀fẹ́ yẹn ti tán orí ọ̀fẹ́ yẹn ti tán orí ọ̀fẹ́ yẹn ti tán rẹ̀ bẹ̀ dẹ́n má bínú màá sọ fún yẹn as a matter of fact gbogbo wine tó ti rà sílé mo mọ̀ pé owó ló fi rà and they are very expensive mo mọ̀ yẹn mo wà considerate but màá sọ fún ẹ nítorí kò dáa fún ọmọ ọlọ́run máa kó gbẹ ìdànù jọ everything I, I can't take it anymore máa kó dànù ó ní bínú ni. tálí máa ṣe bẹ́ẹ̀ náà it's enough it's enough ó lè máa mọ tí báyìí náà tó bá wọlé tó ń rí wa ń kọ́ tó bá wọlé orí báyìí sìn ìwọ ló ń mú èmi ló ń jù ìwọ ló ń mú èmi ló ń jù bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn o ẹ́ I'm taking it off. I, I can't do this anymore. Wọ́n náà ló tó bẹ́ẹ̀ ṣá. Ẹ ṣe àyè ọpẹ́ yan o. Ẹ ṣe ọpẹ́ yan. Ẹ ṣe àyè ọpẹ́ yan o.

ẹ kú ìtọ́jú àǹtí. àlà àǹtí la rí o e, e, e, àwọn ọmọ ń bìsà fún wa èyí máa ń sọpẹ́ fún wa tó máa ń fún wa lọ́pẹ́ ọlọ́run. bìsà àwọn máa ń ṣàánú wa èyí máa ń ṣàánú wa. bẹ́ẹ̀ni ó máa ń fún yín lówó. owó yín báyìí. ẹ wo ní gbogbo àdúgbò ìyàwó ni mẹsáyà wa. ẹ ọ̀rẹ́ àlọ́ wa ọ̀rẹ́ àlọ́ wa bàbá ò bàbá ò bàbá ò olúwa má sí fún wa. Ikú ní pẹ̀lú olúmọdá màmá sí fún wa. mama, o, mama, o, mama, o. Olúwa dá màmá sí ó ti ṣe bó ṣe máa ń ṣe à ọlọ́run ṣe bẹ́ẹ̀ steady steady. Ah.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 but babe o sọ me mi tẹ́lẹ̀ náà i mean surprises le le now. o máa ń ṣètò ara ní o o now? darling i'm sorry My máa ń every wednesday o escape mind me? mo ṣe máa ń really go against nǹkan to say náà ó dáa surprises ibẹ̀ yẹn mi Like, like ṣùgbọ́n bíbélì go sọ ní matthew five seven pé alábùkún love fún àwọn aláàánú torí pé kí ni wọ́n rí àánú gbà ṣùgbọ́n my dear you did well you. I love that you did good you. you did well you did well ṣùgbọ́n. Stella. Okay. There's something I don't understand about you. Yeah. Mo pa àwọn fámílì ẹ̀, mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Ó ní kò mo dẹ̀ sọ fún ẹ pé kó wá mọ àwọn fámìlì tèmi tó ní kò yá ìgbà wo ìgbà wo la máa ṣe lè dì. Hmm? The last time we talked mm. about this, hmm I told you that when the time is right, ó máa mọ̀ wọ́n. I mean, ẹni tó ń gbéyàwó bò wá bá òkè ń garùn Ah, ó dẹ̀ dẹ́rù bà mí gan ṣá. Ó sọ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ọjọ́ wo oṣù ṣé bá ṣe máa máa ṣe nìyí? we should be role models fáwọn èèyàn kọ́ máa wò wá kọ́ máa fi wá ṣe example fáwọn èèyàn gidi ní society ìgbà wo la fẹ́ ṣe lè di wẹ́ẹ̀ náà èèyàn gidi lórí láwùjọ wò mí wò mí wò mí náà mò ń ṣára mi mo mọ̀ ṣé bá ṣe máa máa ṣe lónìí ni. darling calm your nerves right ah. soon and very soon you are going to meet your in-laws mm. soon and very soon. Sorry. I am going to see my in-law very soon mm. and very mm. soon. Mm. We are going to get married. Huh. <laughs> Hallelujah! Hallelujah! We are going to get married. Uh, Calm your nerves. Oh, o mọ̀ mí mú náà o tuntun o tún kọrin o mọ̀ mí mú gan but ọ̀rẹ́ ọ̀fẹ́ yìí really yé mi lóòótọ́ náà. Ọ̀rẹ́ ọ̀fẹ́ yé mi it is well it is well it is well má ah, ṣe bá ah, <laughs> mú mi báyẹn sí òtútù mú mi mọ́lẹ̀ àní mo fẹ́ mọ̀ gbà yẹn sẹ́ mo fẹ́ mọ̀ gbà yẹn nǹkan mo fẹ́ mọ̀ nìyẹn fẹ́ mọ̀ nìyẹn bébì ojú nǹkan mi ojú nǹkan mi bébì. má kàn jẹ́ tán gbéyàwó àbá òkè ń garun rẹ. ṣọ́ọ̀ṣà ni gbé ẹ sá lọ báyìí lọ́wọ́ mi. ẹ gbéyàwó pásítọ̀. Ah, ó máa ń ṣẹlẹ̀ àwọn wèrè kan wà gbòòrò ó máa ń ṣẹlẹ̀ wá wà. lóyún obìnrin láyé òwe biribiri náà lóyún obìnrin láyé àtòrí ní ibi kíbi lálẹ́ fi sí òwe ọjà bí òwe. I'm still uh, studying the word of the living God. Bọ̀ ìtẹ̀ kàlátẹ̀ ẹ̀kọ́ yẹn náà ti tó. Eh? Ọlọ́run ò rorò náà. Come to bed. maybe 10 more minutes. Just 10 minutes. So that's every 10 minutes I'll be done. Okay. Um, babe. Yeah. um, there is this um, tea monka box. Me really understand it. Psalm um, 35. I think I will. Yes. Wow, that's impressive, man. Eh? Mm-hmm. Psalm 35. Yeah. Báwo ni ìyàwó pásítọ̀ Bible? You think ka Yeah. Because ìṣirò tí mo bá lò ó sì máa prefer kó for it. Oh yeah, okay. Oh yeah, gbé one. Oh yeah, gbé one. Don't let me mi ò ṣe Man, this is impressive. You know what? Yes. <laughs> Yeah, olúwa gbógun ti àwọn tó ń gbó ta ló ń bájà gbógun ti mí ta ló ń bájà. Hmm, let me read. ta ló ń bájà. Ah, kí mo ṣe. mo fẹ́ bá ìjà ìjà ara. babe hmm? babe ní sùúrù. kí ni. Ah, má jẹ́ kí mi sá <laughs> mi wo ló sá má bẹ̀ mí jẹ́. Oh, she's a jolly good. Oh, she's a jolly good fellow. And so say all of us. I'll be right, No, <laughs> we are not even up to that yet. You know, just business. seek advice professionally. What? What happened? How? Meth? I don't understand. What do you mean by the meth? Cocaine? Yàrá gbé wọn lẹ́wọ̀n ẹjẹ́ wo lọ ilé ibú ni ẹ́ ẹni ibi wo ilé ibú kọ́kọ́ lọ gẹ orí rẹ tó dòrí yòókù kọ́ lọ gẹ. Collins Collins. ó embarrass me. ó ní sùúrù la take a cue from that. are you normal at all. sórí ẹ pé is this how dirty you are. lẹ́sẹ̀ kúrò jọ. young man what's your name where are you from what's your qualification and what do you do. I work with the National Union of Road Transport Workers. Iṣẹ́ àgbẹ̀ òun ló ṣe ibo mi wà tó lè fi fóònù sí ó lè ṣe ọmọ fi fóònù síbẹ̀ what what are you doing baby. tó bá ti lógo tó dẹ̀ ń sá fógun nìyẹn. èmi bí dèmi jàgbà wọn á jàgbà ni kò dẹ̀ ní bùnmi lọ́wọ́ láṣẹ ìdùnnú. àmín bídèmí jagbà lọ́jọ́jà yín gbà. ọmọ kan sọ gbòòrò. ìyàwó tí wọ́n yàtọ̀ sọlọ́dọ̀. ọmọ bàárò mi náà ọmọ iṣẹ́ tí mi ń ṣe mo fẹ́ extend the market mi. mo wá kẹ́ ẹ̀ wọ̀ gbọ́dọ̀ lọ fún mi kẹ́ lọ jẹ́ ní ti ja èébù kẹ́ lọ ja àgbà á fún mi. àárín ìwé lórí ẹ̀ jọ kí lóní bọ́dì mo bèrè. ṣé bọ́dì mo fẹ́ fi kàwé. ó ti ní irinṣẹ́ tó máa fi kàwé lára kì í sọ̀rọ̀ ilẹ̀ yóò pọ̀ ẹ̀gbẹ́ ìtìlẹ́tìlẹ́ ni mo wà. olúwa mi ó ti ṣẹlẹ̀ o. ta lẹni tó ja ẹ gangan tó kọ̀ tiẹ̀ ta ni. tó bá yẹ pé òótọ́ ló ń sọ I'll kill the babe. tá a bá rí báàgì yẹn no solution ló fi dé mi. àwọn ọmọ gbélé ìgbé á ti gbé e. tó ti gbé e wàá gbé wọn náà. bàbá gbàjẹ́ kó ṣì àwọn bàbá ẹ tí wọ́n wọn ní ṣe wájú mi. Hey, in the name of God, happy new month. Uh, welcome to the new month and happy new month to you all. It's me once again, Pastor Yinka, coming live on Facebook to you guys. Uh, please. It's a wonderful month. Uh, I pray and wish everybody have a blissful month. Huh? Stella says hi. Oh my God! Stop! Stop! Ah. Uh, ah, Stella. Why? Camera off. It's off. It's off. I, I turn it off. Kikilu ló now. But you don't really like this. Ah. I mean, Kikilu ló like inú ilé yìí? Mo kàn go live ní kí follow èèyàn. I don't like all this social media, whatever that you are into. Me, you like it. My audience are harmless. I only preach the gospel to them. My audience are harmless. I Àwọn àwọn onígbàgbọ́ lélẹ́yìí wọn, they are harmless few people ló máa rí wọn ò dẹ̀ ń save ẹ̀. dale mm-hmm. wọ́n ní pé ọbẹ̀ tí baálé ilé kì í jẹ ìyáálé ilé ò sè. as much as i am complying by your own rules ó yẹ kí wọn náà máa ṣe tèmi mo sọ fún pé mi ò like kìíní have you ever seen me on any of the social media whatever whatever what are they called i'm mi mi ò like it it's not fair. i mean kò le to my audience are very harmless these are religious people I want mò ń contact I want mò ń bá they are your audience then deal with them má fi mí sí now kódà now eh? tó bá wọ everywhere sórí picture mi me. mi ò like àwòrán around me. i'm not a social media person respect that I want to máa jẹ́ relationship last Only when you respect my opinion and i respect yours as well. i respect yours a lot and you know that but nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti ń rí bákan tábà má rí nsìn ṣé wọn ní gbé kámẹ́rà wá. then you wait till then Yinka Yinka hmm. yes. Yinka yes, yes. you know that anytime I call you Yinka it means I'm getting angry I know mo ò dẹ̀ fẹ́ bínú sí ẹ because I love you so much but you are getting on my nerves now please deal with your audience alone don't involve me. tó bá ń lọ kó máa fura. You can continue your video. Tó bá lọ kó máa fura o, ìrọ̀lẹ́ ayé la wà yóò, bari, ṣọ́ni bari, ṣọ́ni bari, ṣọ́ni bari, ṣọ́ni barẹ́ wọ́n bu àyà ènìyàn òye mo mọ̀ inú mi mo mọ̀ alọ́ba fresh inú mi mo mọ̀ mi ò mẹ́nu ẹni kejì mi ò ee. àfitọ́ ọmọlé ìrìnnì òwò kí láǹfààní owó tí a ní kí láǹfààní ọlá tí a ní tí kò sí ìsinmi tàwa ni ò mọ̀ pẹ́ni tó lẹ́rù ló lẹ́rù ẹni tó lẹ́rù ló lẹ́rù ẹni ọlọ́run ò pa kò níbi lọ. mo fẹ́ dirú mo fẹ́ dìgbà àkọsílẹ̀ ẹ̀dá ti dúró ẹ má wulẹ̀ sáré ká. òkèlè gbígbẹ pẹ̀lú ìdẹ̀ra ó sàn wúrà tí ò ní láyé lọ. ni still à ń fi bọ́ Baby! You back? I'm here. I'm in the bedroom. Babe, I've been sorry for the ṣùgbọ́n tí ló bá yẹ ṣètò tó bá mánéjì ẹ̀ nù <laughs> má bínú má bínú. mi ò bínú àbí kí n máa dúpẹ́ pé òun tọ́jú mi mo tún kọ̀ bá èèyàn bíi tiẹ̀ báyìí èèyàn gbọ́dọ̀ máa ṣó gbogbo àwọn tí ń dá loving loving kí ẹ̀wọ̀n yẹn tó mọ̀ hmm. àwọn oníyẹ̀wò gbọ́dọ̀ fọ́ ìtọ́jú dẹ̀ ló need so that you can grow and radiate. Women talk about praise me. You know my praise now. You know my praise. Mm. Mm-hmm. Uh-huh. Ṣé my own. Ṣé oúnjẹ mi dùn? Mo try gan-an. Mm-hmm. Ata tó fi sínú ẹ̀ ó moderate. Iyọ̀ náà moderate. Mm-hmm. But the spices are too much. My bínú, my bínú sí Too much. who are nervous a little bit, but who are spicy and they are very healthy. I know, right? My club will sign us everywhere, you know. We're going to feel better, Laro. Huh? Nka. Baby, eh? Thank you for loving me unconditionally. Me too. I'm so lucky to have you. I feel the same. Thank you. I feel the same. Yeah. I promise to love you forever. I'll do the same. I'll be loyal, I'll be loving, and I'll be caring. Daughter of Zion, hmm? I love you. I love you. Yeah, I love you. Kí ló dé tó ń láàgùn báyìí? Kitchen mooru, ọ̀run kọ́ líle, kitchen mooru So, ṣé oúnjẹ hmm. go washing? ń bọ̀? Ah, kékeré díẹ̀ ni ń bọ̀. Mo Because mi very kó rí Because o lè lose our butterfly tẹ̀ ń What Wọ́n tó lé pé o like gbogbo nǹkan kó pristine tó láìkẹ́ kó mọ́ tónítóní múlò bó ṣe arrange gbogbo àwọn plates ẹ̀ pot ẹ̀ everything ṣùgbọ́n oúnjẹ tí mo sè é wàá rẹ̀ nìkan ń Russia àti Ukraine bẹ́ẹ̀ ìjànà clean ẹ̀ ọ́ kò tó lose abata àti ẹgbẹ́ tó bá mi jà ṣùgbọ́n I'm gonna get your picture back the way you want it back the way you want it. you're not. Sit down. Sit down. Sit down. Joko, Joko, Joko, Joko. Sit down. How could you be this gullible? to allow a total stranger, you don't know me from anywhere, to come into your life, live with you, do as I want, spend your money, see your finances. Tina, who is Jubril Garuba. Yeah? don't know him. I don't know him. Tina, I'm not going to ask you again. Who is Jubril Garuba? G A R U B A. Um, like I said, I don't know him. I'm not in for this. Excuse me. Hey, Tina. One more step, you're dead. Sit down. Come back here. Sit down. Sit down. Where's bill? A R U B A. super it. Vergiss Kamana. So up. her, Wallahi Talai, I regret the day I met you. Face him, face him, face him. Face him, face him. I thought you were dead. So you thought, but here And Hattie. Oh, Shitela, you and I had good memories, right? <laughs> Can we recollect? Shitela. Sanu, <laughs> Sanu de Zua, Shitela. Ah, I mean, welcome to my humble abode. <laughs> yes, yes. Ah, ah, àbá stella ilé elérò tó bá jẹ́ wípé ilé elérò ló wà ṣebí by now what á tiẹ̀ ti eh? so it means it's going to be you and I and us. Oh, <laughs> <laughs> welcome, welcome, welcome. Sit, sit, sit, sit, sit. Sit, sit, sit. Aha, <laughs> like an elegant baby. Thank you. So, kí ni màá fi ṣe lálejò? Hey. Oh, okay ohun nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ilẹ̀ Yorùbá ni mo dàgbà sí iná. <laughs> Hmm. àwọn siblings ẹ kọ. àwọn siblings mi ó wà nílé wọn ó wà nílé wọn kódà gbogbo ìgbà làwọn siblings mi máa ń bá mi jà pé mo ti máa ń sọ Yorùbá fẹlẹ́ntì fẹlẹ́ntì fẹlẹ́ntì fẹlẹ́ntì Yorùbá. <laughs> Allah. Eh, okay. You're such a great guy. I'm a great guy? Mm -hmm. I like that. I like that tell us. say eh? I'm a great guy. <laughs> so let me get you your drinks. Eh, you know, as an elegant lady, I have to treat you in elegance. <laughs> eh? Let me get this drink, okay? My baby, my baby, oh, Alejo, Alejo, mio. oh. You that's why. my baby, my baby. Oh. Hey. Eh. Hey. Yowwa, Malam. So, how much are we talking about? How about? haba, haba, Malam, haba, Malam. Mm, mm, mm, ina, ina, ina, ina. 100 million haba haba 150 million gaskiya ne 150 million haba malam they consider stress consultation importation haba mana so igba wo ló máa send owó sí account mi yóò wá yóò wá máa send account details sí email yẹn. Hmm? Do not go there, Aboki now. Now go there. To bye bye. Bye bye. Allah! <laughs> Wayyo Allah! Enough! Baby! Baby! Baby! Guess what? Guess what? I just won a huge, very, very huge contract. <laughs> Gaskiya multi, multi-million naira contract. <laughs> so, uh, today, I want to spoil you. Okay, I'm ready. Today, I, Jubril Garma, I want to spoil my baby. Mm, <laughs> so you do favor. You will go inside, you will prepare, prepare very well, dress very well so we can go out. okay. Okay. <laughs> yes, baby. my baby, my baby, oh. My baby, my baby, oh. My baby, the lady. Allah. Oh, millions, millions, millions. Rolando Rolando. Eh, Babu Ojoro baby Babu Ojoro no no ṣe try kò kò gba bóòlù yẹn lọ́wọ́ mi so I dream ball one I dream ball two my baby Rolando Rolando. Òṣìṣẹ́ fẹ́mi kan bọ́ọ̀ náà stop now stop here. It is pay it is pay. Kò dá o. Rolando Rolando. no play play play last one no, Rolando. Rolando, Rolando da Lima, Super Falcon, Nigeria Football Club. Ṣé o expect èèyàn Ah, Ìlà ah, mi expect èèyàn kankan. Hold on, hold on, hold on. Who is there? Tani! Eh, eh, eh, Aisha! Aisha! Aisha! A'a, ah, ah, wallahi tallahi! Eh, Aisha! Ina kwana yaya? Ina gaja daga gida kike zuwa ne? Eh, na zo gaishe. Eh, eh, eh Shitila, aburo mi Aisha. Aisha my baby sitela. Stella. Ah, ah, ẹ kú ìtọ́jú ẹ̀gbọ́n mi. Ah, àwọn ló ń tọ́jú mi o. Eh, eh, níbo kódà àwa méjèèjì ìlàjọ dódú ara wa. Eh, àti fuskan kì í yáyí kan máa. ojú yìí ó jọ ẹni tí mo mọ̀ níbi kan. kò ń ṣèmi. níbo. màmá màǹtà I I forgot. room room fishing. da zo mu yi uh, uh, Baby, so you will give me one minute. I want to chit chat with my guru. Yeah, talk about when I'm gone, you carry this football. Hmm. He moved to the left, he moved to the right, he dribble, dribble, dribble, then you score like a Nigerian falcon. A Nigeria falcon. Nigeria falcon. So here I go. Aha. Nigeria Falcons! Ah, ah, ah. Producer. bọ̀dá Ah, Aisha. ẹ má ṣeré Ah, o. Haba Aisha kí ló dé tó fi sobe? Wannan yarinya fuskanta kamar na taɓa ganta a CNN wai ana neman ta. talay, talay, elero, quiero, nie. elero, quiero, nie. Ay, sa, churi, shitela, chochigele ni pa. Gaskiya? Gaskiya ne, chochigele ni. Azamataro pat, churi, shitela, òun ni best obìnrin tí mo ti pàdé láyé mi. Wallahi. To, sai da hankali da. Yaya mama? Mama tana gida. tó uh, jẹ́ kí n tètè padà lọ gbá football, tí mò ń gbà so that máa wá padà wá àwa mẹ́tẹ̀ẹ̀ta ara yẹ ṣeré títí wa. ina za aisha ka yi da hankali dai lero kero ne My baby, Nigeria, balcon, so the ready. Uh-uh. Baby? Jibril. You bring. you are taking me for granted and I don't like it. Me, you like it. Baby, how? How? How? Bó lè máa mama màmá phone? Tábúrò ẹ̀ máa bumping on us. Láì of fún ẹ tẹ́lẹ̀. It's not done now. Bọ́lá ti ń ṣe irú ẹ̀. Eh, Bébì, àbúrò ni, àbúrò ni. Okay. Bó man máa Woman like it. surprise visit. Just surprise visit. Eh? ọ̀rọ̀ ìfẹ́ bí àdúrà nípa magana soyayya yeah, sai wani habin haba gata-gata hmm. kai dai ta fata min rai yayana jọ torítọ náà Jubril ṣé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ò fẹ́ third party láàrin èmi àti ẹ I told you. Eh, gaskiya ne o sọ fún mi pé oh like third party mo mọ̀ ṣùgbọ́n i'm sorry ina i take all the pot má bínú kò ní kò ní pé màá lọ ok. then do the needful. kò ní pé màá lọ má bínú. ẹ kó wá máa lọ sìn. ẹ kó wá máa lọ sìn kó wá máa lọ nà ó. àbá bèbè báwo lo ṣe máa sọ pé kí àbúrò mi máa lọ náà èmi ò mọ̀ bí ṣe máa sọ fún un. Ah, ìyẹn á pé á pé lè díẹ̀ á lè. kò mọ bó ṣe máa sọ fúnra ẹ. mi mọ àbúrò mi ni. kò mọ bó ṣe máa sọ fúnra ẹ. wàláhì àbúrò mi ni. okay no problems then let me leave. no no no ah. baby. baby. kíni leave me alone let me leave now. o lè leave o lè leave o mọ̀ pé tó bá leave ayé mi á empty tí ayé mi bá empty máa máa sunkún. lélo àbá àbòkìnà mo ti sọ fún ẹ mo sọ fún ẹ pé property yẹn ò gba that amount aboki aboki na mo sọ fún ẹ pé one hundred and eighty million gasi ani one eighty ah, ah. one seventy one seventy to kò burú máa bá wọn so then i get back o oh? o oh, better still tabati. But any club fún birthday party Ayuba á sọ̀rọ̀ Hmm? tó bá bu hmm all right ra right, I'll call you. okay I'll call you later <laughs> mm-hmm. bye bye uh, baby hmm? we are going clubbing tonight. what's happening at the club. Hey, eh, one of my friends is doing a birthday party so they are oh. celebrating. My baby, my baby, oh, we are clubbing, we are clubbing, oh. What is this you are doing? Baby! Oh, oh baby! Oh, trust me. I'm not drunk, okay? You are drunk! nǹkan tó wọ́n ti pọ̀ jù now, and you are drinking and driving. baby. kò sí belt kò sí nǹkan kan lè kó bá mi. i'm not strong kódà let me shock you. mo pe mo pe tọ. oh. yóò wá lálàlẹ́ pride lálàlẹ́. Uh-uh. <clears throat> <clears throat> inú ẹ̀yin obìnrin kúrò ju ti ejò lọ. Oh, now you want to know. ó ní kátàǹbárí wọ́n fi ń fa eré àlàlí ń gbá dáa àgbà kan ní ogbó kátàǹfíà. wọ́n wá farangali arangali lẹ́kẹ́ alalufa ẹyẹ bó bá jí awẹ́wọ́ ìtẹ́ni ìtẹ́ni awẹsẹ̀ ìtẹ́ni ìtẹ́ni ọ́ni kò tẹ̀ mọ́lẹ̀ mo yàn kò tẹ̀ mọ́lẹ̀ kókó awáwú lórí ògùn bẹ̀rẹ̀ lórí òròǹbó ibẹ̀ ni wọ́n gbé ń kéwu eléwu yanpanyanpa díá fún Ọ̀rúnmìlà bàbá lọ gbàdúrà ìkú bọ̀rùn lọ́wọ́ Olódùmarè àwa ti wá gbàdúrà ìkú bọ̀rùn lọ́wọ́ Olódùmarè àwa agídí olódùmarè olódùmarè o ewo rẹ alolo alolo alolo alolo ẹ jẹ́ ká mọ̀ ó fín ká mọ̀ ó dà ìbá wọn ìbálù kóso tí wọn ò gbọ́dọ̀ kọjú síra wọn ìbálù bẹ̀m̀bẹ́ abojú lókè lókè ìbà yẹn ìyá mi ọ̀pá kẹ́wọ̀n làkẹ́ akéròrò alàròrò abìnrin ẹ̀sẹ̀ àṣàlẹ́sẹ̀ méjèèjì ẹ̀yìn lọ́lọ́gbọ̀n dúdú etí ẹ̀jà tí ń dá ọmọdékùn dágìrì wọ́n ní ń jorógbó mo wọ́n ní jọbi ẹ̀ta mójóbi àbàtà ńlọrọ̀ mi ṣe àpẹẹrẹgẹdẹ wájú wọn àwọn lẹ́lẹ́ sọ̀rọ̀ máa da ẹ̀yà màgàmàgà ṣòro àwọn lẹ́lẹ́ tí gbẹ̀yẹ̀ mi torítorí mo ṣèbà kẹ́mọ̀ ó fi kẹ́mọ̀ ó dà nítorí ọ̀làríwájú ọmọ lájẹ̀ tó kò ṣe wá kẹ́mọ̀ fi kẹ́mọ̀ kó dà kájogún lọ ọfà burúkú kó lọ kẹ́mọ̀ fi kó dà ẹgbà kọ́fí kó dà kó dà ẹgbà òtúrà làwọn a lè mú kí ìrẹsẹ̀ làwọn a lè rà dá fún ara nìṣà èyí tí ọmọ tí kan àmúlówó ọtí tí mo rà ń kọrin. kẹ́mọ mi kẹ́mọ kódà kó ń jálè dé ọ̀run gúregúre ó ní ọtí tí mo rà àmúkọrin o ọtí tí mo rà àmúkọrin. àìgbẹ́dọ̀ ìrọ̀lẹ́ àìgbọ́dọ̀ àìgbọ́dọ̀ ẹ kéde ha àwọn ọmọ ádámọ̀ ha ẹ̀yin ayé o ẹ̀yin ayé o ṣebí n bá dáwọ́lé iṣẹ́ kò ní hún mi lè hún mi kò gbúdọ̀ ọmọ ọ̀hún mi là kò gbúdọ̀ ọmọ ọ̀hún mi là ó yá ọ̀fàrẹ́ntì gẹ́gẹ́ àdàgbé dìde o ẹ̀rọ ọ̀gàlè kó dìde èmi ọ̀yẹ̀ ìwọ ọ̀yẹ̀. bọ́ọ̀yẹ bá di méjì a ò pẹ́rẹ́gẹ́rẹ́ níwájú ọ̀pọ̀ ọ̀pá adíáfọ́ àdọ́gẹ̀rẹ̀ èyí tó máa ráyé ní kò lọ́mọ bímọ ọmọ wa ṣe tán rẹ bí yẹn ìgbà tí ó bí bí máa bí òjò nìkú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá gbéra wọ́n lọ nù yá kú ó mú òrù ó fi sọ̀dí àgbà ikú wá kẹ̀kẹ́ ó fi sòrùka ikú lérí irọ́ ó pe irọ́ ikú lérí ìrúkàn ó kó pàrókàn ó wá kẹ̀ àwọn èsìsì gbóná ní ewé àwọn èsìsì tútù ní egbò wọ́n fún kúlẹ́kú ikú kàn wọ́n fún kúlẹ́ ẹja ikú kàn ǹjẹ́ kí ikú gbà ikú fi lọ ọ̀yẹ̀lẹ̀ rẹ̀ ikú gbà ikú fi lọ ọ̀yẹ̀lẹ̀ ikú yẹ̀ lórí rẹ̀ ọ̀yẹ̀lẹ̀ ikú yẹ̀ lórí rẹ̀ o ọ̀yẹ̀lẹ̀ ọ̀yẹ̀kú yẹ̀ kú rẹ̀ o ọ̀yẹ̀kú yẹ̀ kú rẹ̀ o ògúnlákàyé ẹ sì ń malẹ̀ ẹ jẹ mọ orú wọn rọ aṣọ àbọ̀sọ́dọ̀ òòsà òòsà tọ́lọ́gbẹ̀ ló fi tọ̀ táwọn ọmọ aráyé fojú di ẹ òòsà tó bá rí ìgbà kúmọ́ wọn yóò fẹnu ẹ̀ túṣu jẹ ní ó yá máa jáde máa jáde máa jáde máa jáde jáde jáde ó ṣe ògùn ògúnṣe ògúnṣe ògúnṣe olúbámidó làwọn olùpẹ̀múrẹ́ òwìwí òdòhun yẹ̀rẹ̀ àwọn òkè ọjà ó dìgbà ẹ̀hún mo bá wọn pọ́hun jíjẹ ó dìgbà ẹ̀hún mo bá wọn pọ́hun múmu ó dìgbà ẹ̀hún teji lata nwaset iwere ke ozedwere ke adịafadrijutzaya eji ogbe naọta wanye mfenu motiwo fenu odiodi witie ariọkaranile ebonyikomaamuse ogbọruoebonyibeoru njetewe atagba ewefenyo witei atewe atagba os ole adaele ewefenuyọ witei enuyo òòṣà ni ó paláró ká ẹnu yọ kórí mi gbè mí kórí gbè mí ìgbà tó rí ń gbé ni níbo ló sáwà orí mi gbè mí ìyá amóríjọba lọ́jà gbogbo ara ẹ̀yàwó ẹ wá gbogbo ara òṣùrá ló padẹ tẹ̀sí mọ́ gún erin ló kún okoko sínú oko olóko àwọn àgbẹ̀ wọn ajífà bẹ̀rẹ̀ bí a fún dẹ̀tẹ̀rọ̀ gbọ̀dọ̀ tí ń lọ sílé ọkọ̀ àárọ̀ wọ́n pẹ́ ọ̀kadà nílẹ̀ ẹbọ ni kó máa mú ṣe ǹjẹ́ ìwọ tẹ̀tẹ̀rọ̀ gbọ̀dọ̀ èní làwọn fà ẹ́ fọ́kọ rẹ ìwọ tẹ̀tẹ̀rọ̀ gbọ̀dọ̀ èní làwọn fà ẹ́ fọ́kọ rẹ tẹ̀tẹ̀ ń pòpó abonídè lọ́rùn olúkálukú àbítí ẹ lára olúkálukú àbítí ẹ lára o olúkálukú àbítí ẹ lára ẹ ó wọ̀mù wọ́n ah. káàbọ̀ káàbọ̀ káàbọ̀ ah ẹ̀yin tó láyé o mo mà dúpẹ́ tẹ́ ẹ fi iṣẹ́ ìyìn mi ẹ̀yin ìyá mi mo dúpẹ́ mo dúpẹ́ káàbọ̀. bàbá báwo ni mo ṣe dé ibi báyìí. bó o ló ṣe débi. a ní kó máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ tó gbára láwo re kò hàn ìyún ni kó kọ́kọ́ máa ṣe ná káàbọ̀. kódà mo rí i pé mo rí pé o àmọ́ gé pírín mi ṣiṣẹ́ náà òun kú. ara bíi ni girlfriend ìta ní jẹ́ bẹ́ẹ̀ n ò rí ìwọ ọ̀rẹ́ èèyàn kan pẹ̀lú rẹ̀ ìwọ nìkan ṣoṣo báyìí ni mo rí inú àgbàrá ẹ̀jẹ̀. àbí méjì ni wọ́n ní pẹ̀lẹ́ káàbọ̀ káàbọ̀ jẹ́ ní tẹ̀ bí ọ bóò ló ṣe rìn gan. ìbàbà èdè ó lè ṣe èyí tí mo rántí ni wípé ní alẹ́ ọjọ́ yẹn èmi èmi àti girlfriend mi Stella à láti Ìkúlọ̀ so ibi mo ṣe ń wa mọ́tò mo wá ní mo fẹ́ tó o tó bí mo ṣe ń tó o the next thing tí mo gbọ́ ni sound ìbọn púà. Eh, eh. ìbọn. ìbọn. ìbọn. àfi kí ni tiẹ̀ máa ń sẹ̀yìn ọmọdé wọ̀nyí a ní ẹ máa jàjẹ́ ara ẹ kàn lówó ní ẹ máa lọ ẹ lọ máa mọ tí ẹ máa ṣe bó ṣe wù yín ẹ jẹ nǹkan ayé tó bá ọba fẹ́ báyé jẹun bá ọba fẹ́ báyé ṣe ọ jẹ nǹkan ayé. bàbá kí ni kí ni ìtumọ̀ oúnjẹ ayé. ìtumọ̀ oúnjẹ ayé àṣejẹ hmm. wọ́n pè bẹ́ẹ̀ àṣejẹ ni wọ́n pè bẹ́ẹ̀. olórí burúkú ni gẹ̀ẹ́sà bí o bá ṣe pa ẹ́ láì tọ́jọ́ nìyẹn wàláhì tàláì orí ló yọ mí. ẹlẹ́dàá mi ló máa mọ̀ yọ mí sórí ṣìtẹ́lá òpè mi ẹ̀jẹ̀ hmm. ló hack gbogbo account mi ṣìtẹ́lá hack real estate business account mi gbogbo owó tó wà nínú ẹ̀ ó jí gbogbo document property mi ṣìtẹ́lá fẹ́ sọ mi hmm. di alai nǹkan kan wàláhì. Hey. This same girl, Stella. Hey. Eh? Hmm. This same girl, but she lost America. Niye, but she ṣe dupe uncle mi niye. Believe you me, oku kó gbogbo owó properties eh. Depression yẹn ló make uncle mi commit suicide. And to ẹ̀ mo fi join force kí n lè fi mọ bí màá can imagine. ó ga you can only imagine. jọ dúpẹ́ fún ọlọ́run ọba pé o padà wá sí nàìjíríà mhm. torí ọ̀rẹ́ mi eh? àsìkò tí mo need ìrànlọ́wọ́ yẹn gángan gángan lélẹ́yìí ìdí to be make up mind ẹ tó fi join military force mo pe kò fi hàn mí ọ̀la kí ló fẹ́ kí n ṣe fún ẹ. good question. Shorishi Taylor, mm -hmm. Tina, mm -hmm. everywhere, ibikíbi, anywhere Toba wa wà nínú Nàìjíríà yìí, mm-hmm. mo fẹ́ kó wá jáde. Kódà kó wà nínú ihò ilẹ̀, mo fẹ́ kó bá ní wá jáde. Wàláhì, any amount, any airport, mo fẹ́ kó bá mi wá jáde. A máa wá, a sì máa rí i ó ti ṣe ẹ́ níkà ó dẹ̀ ti dá fámìlì mi lóró a máa rí. very good very very good ṣètẹ́lá wàláhì tàlá tí n bá mú ṣètẹ́lá dàmbúrò bá bàgà. Shetela, you sold my house. Mm. Ojibobo document profited me to what? 800 million! Or tún wire two billion kúrò nínú real estate business account to me? Huh? Hábà máa na ṣìtẹ́là. Wàlẹ́ ìtàlẹ́ ìṣìtẹ́là. Ṣé n bá tún gbọ́ please forgive me? Màá fẹ́. Please don't kill me! Now, I want you to give me every penny of my money. Níbo àkáǹtì wọn ló kó What me say? It's your problem. Um, owó yẹn sí lákàùntì mi mọ́. ṣètẹ́là ní ibo lówó mi wà. mo ti fi mo ti fi dé nǹkan mọ́lẹ̀. ní bàdẹ́ wọ́n bu àyà ènìyàn òye. inú mi mo mọ̀ inú mi mo mọ̀ alọ́ba fresh inú mi mo mọ̀ mi ò mẹ́nu ẹnì kejì mi òye. àfitọ́mọlé ìrìnnì òwò kí láǹfààní owó tí a ní kí láǹfààní ọlá tí a ní tí kò sí ìsinmi tàwa ni ò mọ̀ pẹ́ni tó lẹ́rù ló lẹ́rù ẹni tó lẹ́rù ló lẹ́rù ẹni ọlọ́run ò pa kò níbi lọ. mo fẹ́ dirú mo fẹ́ dìgbà àkọsílẹ̀ ẹ̀dá ti dúró ẹ má wulẹ̀ sáré ká òkèlè gbígbẹ pẹ̀lú ìdẹ̀ra ó sàn wúrà tí ò ní láyé lọ. obìnrin láyé o. and the document for everything. I will hand them over to you. I'll just change of name. Oh, let us go. Dáàbò lè dáadáa lè lé àti ìrètí rẹ ò káàbọ̀ ṣe dáadáa ló dé àti ìrètí rẹ ò káàbọ̀ ṣe dáadáa ló dé àti ìrètí rẹ ò káàbọ̀ respect ṣe dáadáa ló dé àti ìrètí rẹ ò káàbọ̀. ẹ kí ló dé tó lànà wá fi ń sunkún o. My friend, she got to pull me! Ah. Please, don't kill me. If you kill me, all those people will die in penury, please. Faithful? Eh? To who are these faithful? Ah, we are the people, for the people, among the people, are there, madam. My friend, tell me, who are these faithful? The less privileged people that she spends your money on. Oh, That's your tó ìwọ tó ti pa oríṣiríṣi àwọn ọkùnrin leku. Owa wa síbí bayi. òun ṣe kébẹ̀wẹ̀. Ah! wọ́n láyé tí ṣe ń sọ fún ìsàlẹ̀. Yeah, if you do not, you will not get Oyema! Don Banzane! Da iska mana! Cigarette for me! Cigarette for me! Wallahi talahi! Anybody! Wallahi subhanallah Dan Banzane! Cigarette for

wọ́n yin sí ojú ibi tí mo wà tó dà bọ́ bomi kàkàkàkàkàkàkàkàkàkàkàkà wọ́n dà sí mi lára ọkọ̀ padà ní mo gbé iṣẹ́ lẹ o. ayé máa yẹn ń bọ ibo ní wàrà tiẹ. kábímọ́dọ̀ stella aláàánú wa wọ́n ti sọpá kẹ́yìn fẹ́ràn àwọn ọkùnrin méjì lọ́pọ̀lọpọ̀ olóhùn. kí ló ṣe kí ló ṣe fún wọn. ìbọn wọ́n dà bọ́ bọ́lẹ̀ gan ni o èdè padà wọ́n yin ìbọn débi pé wàá pé bí èmi ló fẹ́ fèsì. ìbọn yìí ò wàrà stella. wọlé o wọlé iṣẹ́ níbo tìlá. Ah, ó dùn mí ó dùn mí pé kò wàrà Stella ìyẹ èlé tèmi lọ mo gbé aṣọ fún Dakina kán bá mi lọ sọ mo lọ toast ẹ kò gbà fún mi ẹ wá ní kó wà ládùúgbò kó máa ṣe dáadáa kò lè ṣe dáadáa mọ́ onígbéraga òṣì. Ah, gbẹnu dákẹ́ kó gbẹnu ọ̀rọ̀ gbéraga lọ síbi kan dàrí tó bá ní pọ́lẹ̀ pẹ̀lú ọkọ̀ kó sọ̀tẹ̀ kí ló ń ṣe tó ní gbéraga. ìgbéraga ẹ ló máa pa ẹ ìgbéraga ẹ ló máa pa ẹ. ẹ torí mo rówó ra ẹlẹ́rìndòdò tó tutù. ọba kò gbé gbé gbé gbé gbé gbé. bọ̀bọ̀ farabalẹ̀ kí ló ń ṣe ẹ̀ jọtọ ẹ lọ ṣé nínú orúkọ ẹ àtẹnuwa ń bẹ ni. àtẹsínẹtì sọ ni. àtẹsínẹtì ni. ẹ bọ ẹ wàhálà ń wá o wàhálà ló ń wá o wàhálà ló ń wá o. wàá wọnú ẹ jáde. ó wàá wọnú ta ni. wo kí ló tiẹ̀ máa ń ṣiẹ́ náà kí ló máa ń ṣiẹ́ bọ̀bọ̀ yìí. orí ẹ̀mí mi ló ń gbá yìí. orí ẹ̀mí o ti gbẹ́rù ẹ̀mí mi. kí ló wàá wọnú ẹ̀ ara ń kọ́ ah, mi rẹ̀. orí ẹ̀mí mi ló gbá mú yìí. sọ wo wo wo wo tọ́lójú ẹ ẹ poison ló fẹ́ mu yìí poison ló fẹ́ mu yìí má mu kíní yìí mo ti wọn kíní poison wà nínú ẹ. olóbùkún ni bọ̀bọ̀ ìṣá kò jẹ́ kí n gbádùn bí aráàta náà jẹ́ n gbádùn ta ogún pọ̀nù ayé o. the same account tó mọ̀ jí àdúrà owó yìí kí ló kí ṣe nàìjíríà. I would have loved to travel mm. or escape, but I cannot. I can't cross any border. Torí pé most wanted ni Wow, most wanted. Wow. Hmm. Good.

sórí ayé ẹ̀ báyìí tìǹà sórí ayé ẹ̀ kó tó escalate tó kó máa pa ẹ̀ sí sórí ayé ẹ̀ you are under arrest I have to take you in now Jubril má bínú jọ̀wọ́ because tó bá lọ shoot ẹ̀ bẹ́ẹ̀ yẹn máa nígbà tí respond ni jọ̀wọ́ torí torí má bínú torí ayé ẹ̀ báyìí sí torí greediness look at what you put yourself in. I'm doing this to protect you. I have to take you in before it escalates ṣùgbọ́n the time is up ó ti tó gbogbo irọ́ yìí ṣùgbọ́n i'm actually saving you ni tàbá fi jù bí ilé apá ẹni. Hmm. you are under arrest. mo fẹ́ rà ní látàánú ibi ń pa mí mi lè jẹ́ bí kó tí mo gbé bí mo máa pẹ́ mi tó wà. sátẹ́rì tí àbá gbọ́dọ̀ mi bá yà. ọlọ́run ti wá bẹ̀ ṣe mo ti fún ẹ ní ẹgbàá ìlàjì rẹ ó wá jù sílẹ̀ tó bá wọ̀. ẹ sọ adúrú ọ̀rọ̀ tó tó báyìí sí ọmọ ìyá yín ọmọ bàbá yín. mo ti ń rí ẹ lọ́fọ̀n lójú àbá mi ó ń lò òun pa yín ẹ̀dẹ̀ tẹ̀ kó jáde lé. kíkọ́ ní sùúrùtì ni ó máa bá wọn ní kíkọ́ ẹ̀yin ayé o. àwa ò ṣe ìjà. ẹ bá mi jẹ bọ yìí. two hundred naira kán mi lé wọn ti lọ bẹ wá nǹkan rà ó tẹ̀lé jẹ́. ó ti kú díẹ̀ ó ti ṣe kẹ́kẹ́.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 Akiboy ló produce yẹ. Adékọ́lá Tijani Kamilu polo package yẹ. Adébáyọ̀ Tijani ló direct yẹ. Sarin Jíde Kòsọ́kọ́. Kórèdé Táíwò Ṣakíboy. Adékọ́lá Tijani Kamilu Kọ̀ǹpo. Sọjí Táíwò Ṣọmọbánkẹ́. Ọmọ àdúgbò. Alẹ́ Sunílẹ̀gbálẹ̀. Yétúndé ọdún sí. Akimu Alimi. Táyọ̀ Amúkadé Ìjẹ̀bú. Yọ̀mí Ọlọ́lọ́láyé. Jùmọ̀kẹ́ George. Mọ̀súrù Ọbadínà. Wàsíwájú Rọ̀mí Bramuji àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun yìí. Ṣakíboy. Subtitled in English. Ó ti wà lórí YouTube báyìí. Àwọn òtún wo ni ẹgbàá ìrọ̀lẹ́ ayé la wà yóò. a ò rí inú ara wa ò rí e. ṣọ́ni bari ṣọ́ni bari ṣọ́ni bari ṣọ́ni barẹ́ ṣọ́ni bari ṣọ́ni barẹ́ wọ́n bu àyà ènìyàn òye. inú mi mọ̀ mọ́ inú mi mọ̀ mọ́ alọ́ba fresh inú mi mọ̀ mọ́ mi ò mẹ́nu ẹnì kejì mi ò e. àfitọ́mọlé ìrìnnì owó kí láǹfààní owó tí a ní kí láǹfààní ọlá tí a ní tí kò sí ìsinmi táwa ni ò mọ̀ pẹ́ni tó lẹ́rù ló lẹ́rù ẹni tó lẹ́rù ló lẹ́rù. lẹ́rù ẹni ọlọ́run ò pa kò níbi lọ. mo fẹ́ dirú mo fẹ́ dìgbà àkọsílẹ̀.